níbi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ń ṣèpàdé lọ́sọ̀gbọ̀ làwọn ọlọ́pàá ti kó wọn àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta ni ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ lágbègbè Òṣogbo báyìí gẹ́gẹ́ bí ẹnìkan tó ń gbé ní Alékúwọdò ṣe ṣàlàyé ó ní ọjọ́ ti pẹ́ tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ti ń yọ àwọn èèyàn agbègbè náà lẹ́nu ó ní láìpẹ́ yìí ni wọ́n kóra jọ láti ṣèpàdé àsìkò náà làwọn kan fi tó àwọn ọlọ́pàá létí inú ìpàdé ọ̀hún ni wọ́n wà tí àwọn ọlọ́pàá Ọ̀ṣun anti-cultism squad fi débẹ̀ a gbọ́ pé bí wọ́n ṣe fojú gan ni àwọn ọlọ́pàá ni wọ́n júbà ìhoro ṣùgbọ́n ọwọ́ padà tẹ mẹ́ta lára wọn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́sùn yẹ́misí ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún akọ̀ròyìn wa ó ní ní nǹkan bíi aago méjìlá ọ̀sán kọjá díẹ̀ lọ́wọ́ tẹ àwọn àìyàn náà ní alẹ́kùwọ́dọ̀ nílùú òṣogbo ọ̀pálọ́lá ṣàlàyé pé àwọn aráàlú ni wọ́n ta àwọn ọlọ́pàá lólobó pé àwọn èèyàn náà ń da àdúgbò láàmú ó ní àwọn mẹ́ta tí ọwọ́ tẹ̀ ti jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé confraternity làwọn ń ṣe Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.